ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹ̀rí olúwa ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ èyí ni iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè láti ti ẹ̀ka ti BMAA adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo ẹ̀yin tí ó ń gbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí ẹ gbé wà a dẹ̀ gba ọlọ́run gbọ́ wípé bákan náà lónìí ọlọ́run yóò bùkún fún wa gẹ́gẹ́ bí ìṣe wọn torí ìdí èyí ṣáájú ohun gbogbo màá fẹ́ rọ̀ wá wípé ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ní orúkọ jésù a fi ọpẹ́ àti ògo fún ẹ̀yin ọlọ́run a wípé ẹ̀yin ni ọlọ́run ẹ̀yin ni ọlọ́run tí kò yípo padà a dúpẹ́ torí pé ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lénìí ẹ̀yin ni títí ayé àìnípẹ̀kun olúwa àkókò tó bá yọ afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ ọlọ́run àyípo padà afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ torí pa akọ́pẹ́ láì ti kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà tó bá rí bẹ́ẹ̀ ní orúkọ jésù bí a ti ṣe máa lọ sínú ẹ̀kọ́ afẹ́kẹ́ bá wa sọ̀rọ̀ kẹ́ bá yẹ wa pàdé gbogbo àwọn kan olúwa tó kún fún ìrẹ̀wẹ̀sì pé kẹ́ fún wọn ní okun àwọn ìgbé ayé tó ń wojú yín fún àánú wípé kí wọ́n rí àánú gbà pé lẹ́yìn iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí orúkọ yín kò di àyìn lógo àdúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín um, lẹ́ẹ̀kan sí adúpẹ́ ní ọwọ́ ọlọ́run tí a ò bá gbàgbé a rí i pé àbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tí tó wà tó jẹ́ àkòrí ńlá èyí tí a pè ní okun fún ìrìn àjò èyí tí a ti rí ìtumọ̀ lóríṣiríṣi tá a sì mọ̀ pé okun yìí ó jẹ́ okun tí ẹ̀mí wọn lè fúnni láti àti pàápàá látọ̀dọ̀ ọlọ́run àti tí a lè rí gbà láti ọ̀dọ̀ àpẹẹrẹ àwọn ènìyàn látọ̀dọ̀ àpẹẹrẹ Jésù Kristi Olúwa wa nínú àpẹẹrẹ Jésù Kristi Olúwa wa a rí àpẹẹrẹ ti Paul apostoli bákan náà eh, láàmà rí láàmà ṣe àkíyèsí àpẹẹrẹ àwọn ẹlòmíràn tí wọ́n ti rin ìrìn àjò ìgbàgbọ́ tí wọ́n sì ti borí tí wọ́n ti di aṣẹ́gun tí àwa pẹ̀lú náà ta lè máa kíyèsí láti lè di aṣẹ́gun eh, lónìí yìí ní agbára Ọlọ́run a ó máa kà látinú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìṣe àwọn àpọ́stélì ìṣe àwọn àpọ́stélì orí ìkejì láti ẹsẹ̀ ìkejì lé ní ogójì sí ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta ìṣe àpọ́stélì orí kejì láti ẹsẹ̀ ìkejì lé ní ogójì sí ẹsẹ̀ ìkẹtàdínníàádọ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní wọ́n sì ń dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì àti ní ìdàpọ̀ ní bíbu àkàrà àti nínú àdúrà ẹ̀rù sì bà gbogbo ọkàn iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì púpọ̀ lè a sì ti ọwọ́ àwọn àpọ́sítélì ṣe gbogbo àwọn tí ó sì gbàgbọ́ wà ní ibì kan wọ́n sì ní ohun gbogbo ṣọ̀kan wọ́n sì ń ta ohun ìní àti ẹrù wọn wọ́n sì ń pín wọn fún olúkúlùkù gẹ́gẹ́ bí ẹnikẹ́ni ti ṣe aláìní wọ́n sì ń fi ọkàn kan dúró lé ojoojúmọ́ nínú tẹ́ḿpìlì àti ní bíbu àkàrà ní ilé wọ́n sì ń fi inú dídùn àti ọkàn kan jẹ oúnjẹ wọn ẹsẹ̀ tí ó gbẹ̀yìn wọ́n yin ọlọ́run wọ́n sì ní ojú rere lọ́dọ̀ ènìyàn gbogbo olúwa sì ń yàn kún wọn lé ojoojúmọ́ àwọn tí à ń gbàlà ògo ni fún ọlọ́run ohun tí máa jẹ́ ìfojúsùn wa tó jẹ́ ẹsẹ̀ tí a máa lè gbójú wò gan-an ó ní ẹsẹ̀ ìkọ̀ọ̀kan ìkejìléní ogójì yẹn èyí tó wípé ó ní wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì àti nínú ìdàpọ̀ àti ní bíbu àkàrà àti nínú àdúrà tí a bá wò á rí i pé lójoojúmọ́ wíwá okun nínú ìgbé nínú ìgbé ìrìn àjò ayé wa ọlọ́jọọjọ́ nínú ayé nínú ayé Kristi Jésù a rí wípé a ní ẹ̀kọ́ tó pọ̀ láti lè kọ́ látọ̀dọ̀ àwọn àbí látara àwọn tó kọ́kọ́ fi ayé tó jẹ́ onígbàgbọ́ tí wọ́n fi ayé wọn fún Jésù Kristi lẹ́yìn ikú àjínde àti ìgòkèrè ọ̀run Jésù Kristi ah, àwọn ẹgbẹ́ tí mò ń sọ yìí ni ẹgbẹ́ kìrìsìtẹ́nì àbí èrò àwọn ẹgbẹ́ àbí èrò àbí àpéjọpọ̀ àwọn kìrìsìtẹ́nì ẹni tó jẹ́ pé wọ́n rí orísun agbára wọn ẹ̀ẹ́ tí wọ́n sì ń yọ̀ nínú ẹ̀ èyí tó jẹ́ pé wọ́n rénu Kristi Jésù Olúwa wa tó jẹ́ pé tí wọ́n sì di alábùkún fún nípasẹ̀ agbára tí wọ́n ní lójoojúmọ́ yìí eh, ohun tí mò ń sọ ni wípé wọ́n gbàdúrà fún agbára wọ́n sì sinmi lé agbára yẹn wọ́n sinmi lé okun yẹn hallelujah wọ́n sinmi lé okun yẹn àwọn wọ̀nyí ni àwọn ọkùnrin àti àwọn obìnrin àwọn tó jẹ́ wípé wọ́n wọ́n wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n wọ́n múra tán tí wọ́n ti ní commitment tí wọ́n ti ní tí wọ́n ti ní tí wọ́n tí wọ́n ní gẹ́gẹ́ bí ojú ìṣe wípé àwọn fẹ́ tẹ̀lé Jésù Kristi tí wọ́n mú lókùnkúndùn tí wọ́n sì gbà bí iṣẹ́ tí wọ́n ṣe ìpinnu tó ìpinnu tó tó tó gbórin ìpinnu tó yẹ pé parí tó jẹ́ pé ó jẹ́ tó jẹ́ pé ó ṣe kókó wípé àwọn fẹ́ tẹ̀lé Jésù Kristi láìka sí ohun tó lè jẹ́ bíi èébú tàbí ohun tá a lè máa pè ní rídíkù tó lè jẹ́ bíi èébú àbí ẹ̀gbin àbí àwọn ìdojúkọ bíi ìjàmbá èyí tó lè ṣe wọn tó kódà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ní ìdojúkọ tó fi dojú ikú àwọn wọ̀nyí wọn ò wo àwọn gbogbo nǹkan wọ̀nyí ṣùgbọ́n wọ́n béèrè fún okun wọ́n sì sinmi lé okun ètí pé Ọlọ́run nìkan ṣoṣo tí ó lè fún wọn láti dojúkọ gbogbo nǹkan wọ̀nyí nínú ayé wọn tí a bá wo ìwé ìṣe àwọn àpòstélì orí èkejì ẹtẹ ìkan ìkejìléní ọgójì yẹn sí ìkẹtàdínníàádọ́ta a rí i pé eléyìí farahàn ó ó ó farahàn dáadáa wípé orísun agbára tí a lè ta lè fi gbégbé ayé kìrìsìtẹ́nì òun ni Jésù Kristi òun nìkan ló lè fún wa ní okun àti pé orísun wa láti lè gbégbé ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ lórí ayé lórí òkùnkùn lórí ìpèníjà lórí ìgbé ayé lórí ìgbé ayé kìrìsìtẹ́nì àbí nínú ìgbé ayé kìrìsìtẹ́nì jésù kìrìsìtì nìkan ò ní orísun ohun tí mò ń sọ ni wípé àwọn èèyàn wọ̀nyí tí wọ́n kọ́kọ́ tí wọ́n jà ń pè ní first century believers àwọn ìgbà àwọn àwọn àwọn tó jẹ́ pé wọ́n gbàgbọ́ nígbà tí paul àpòsí tígbàdé pétérù tó wàásù àwọn wọ̀nyí wọ́n wá ní ìfojúsùn lórí ìfẹ́ jésù kìrìsìtì wọ́n sì wáá wọ́n jẹ́ àjẹyó ẹ̀kọ́ tí àwọn ọmọ ẹ̀yìn àti àwọn àpọ́sítélì tí wọ́n kọ́ wọn wọ́n jẹ́ àjẹyó ẹ̀kọ́ yìí eléyìí wá fún wọn ní orí ọ̀fẹ́ láti lè sinmi lé Jésù Kristu Olúwa wa àti pàápàá láti lè rí gẹ́gẹ́ bí láti lè rí gẹ́gẹ́ bí láti lè gẹ́gẹ́ bí rí eléyìí a sì lè rí àwọn èèyàn wọ̀nyí pé wọ́n jẹ́ bí àpẹẹrẹ ohun tá a lè pè ní model wọ́n jẹ́ bí àpẹẹrẹ fún àwa gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ tó jẹ́ onígbàgbọ́ tó jẹ́ ara Jésù Kristi Olúwa wa eléyìí sì jẹ́ eléyìí sì jẹ́ ó jẹ́ ìpèníjà àbí ohun tó lè jẹ́ bí ìwúrí àti ìrànlọ́ fún fún fún wa àti fún bó ti ṣe jẹ́ ìgbé ìgbé bó ṣe gbé ìgbé ayé ara wọn ó lè jẹ́ ìrànlọ́wọ́ fún wa ẹ rí i pé àwọn èèyàn wọ̀nyí a lè rí lára wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ wípé wọ́n gbé ìgbé ayé ètúnjẹ́ pé ó kún fún ìsìn tó bá di ní ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú torí pé ẹ̀kọ́ yìí ó jẹ́ ẹ̀kọ́ yìí tó jinlẹ̀ ṣùgbọ́n kí n tó máa lọ nínú kí n tó kúrò nínú iṣẹ́ ìránṣẹ́ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi mo fẹ́ kó mọ̀ wípé a nílò láti lè má lè sinmi lé ara wa ṣùgbọ́n ẹ̀kọ́ púpọ̀ wà kì í ṣe níta lè kọ́nu Jésù Kristi nìkan àbí níta lè kọ́ látara àpọ́sílẹ̀ Pétérù tàbí Pọ́ọ̀lù ètí ta ti wò ṣùgbọ́n lára àpẹẹrẹ àwọn tó yẹ pé wọ́n jẹ́ onígbàgbọ́ tó yẹ pé lẹ́yìn ikú àti àjíǹde Jésù Kristi tí wọ́n gbàgbọ́ a lè rí àpẹẹrẹ lára wọn ìwọ tí ò ń gbọ́ mi yẹn bóyá o tètè rẹ̀wẹ̀sì láti máa darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn mọ́ ọ̀rọ̀ ẹ má rẹ̀wẹ̀sì ṣùgbọ́n darapọ̀ pẹ̀lú wọn tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́ kó o sì lè kọ́ ẹ̀kọ́ púpọ̀ láàrin àwọn ọmọ ọlọ́run torí dé èyí nígbà tá a bá pàdé ní ìjẹ́jọ́ a ó máa tẹ̀síwájú lórúkọ jésù kò dára fún yín ó dàbọ̀. ẹ̀yin lànà. ṣe kí lẹ ò lè ṣe ọlọ́run mi kí lẹ ò lè ṣe ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run kí ò lè ṣe kí ò lè ṣe ọlọ́run mi kí ò lè ṣe bàbá. òjùlọ ọlọ́run mi sálẹ̀ òjùlọ. ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run sálẹ̀ òjùlọ. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá. kílẹ̀ ò lè ṣe ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe. kílẹ̀ ò lè ṣe. ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.